إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته <clears throat> أدوك أدوكي فمولا وبا تي نشنير ṣe ní ìrọ̀rùn fún wa láti tún péjọ ní àlàyé látinú tíra الأربعين النووية للإمام النووي رحمه الله تعالى أترى عليكم إكياتي ليكون جسنا محمد صلى الله عليه وسلم عليكم إكيارا أتي إجارة كيوما باوتي سنة أتي أمارا ريري أتي أمارا ريري àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ di ọjọ́ dal kìyàmà kí ọlọ́run ọba kí ó má sa ìkàwá fún wa. lẹ́yìn náà bí idhnillahi ta'ala a ó tẹ̀síwájú látòrí hadithi ẹlẹ́ẹ̀kejì dínlógún ó ní alhadithu thamin ashar عن أبي ذر جندب بن جنادة وأبي عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن رواه الترمذي وقال حديث حسن وفي بعض النسخ حسن صحيح أبو ذر جندب وما جنادة أتي أبو عبد الرحمن معاذ وما جبل كي أولا مباكي ويونيكي عمام جيجي مقبأي قوارا يوالا كدو محمد صلى الله تعالى عليه وآله وسلم kọ́ọ̀là wọn ní òjíṣẹ́ ọlọ́run ọba sọ wípé ittaqillaha haythuma kunt páyọ̀ ọlọ́run ní gbogbo ibi kíbi tí o bá wà wa atbi' as-sayyi'ata al-hasanata tamhuha bákan náà máa fi dáadáa máa fi tẹ̀lé àìdá máa fi tẹ̀lé ìwẹ̀ ẹ̀ṣẹ̀ tamhuha dáadáa yẹn tó o bá ṣe lẹ́yìn ìgbà tó o ṣe àìdá a máa pa ìdá rẹ wa khaliqin nasa bi khuluqin hasanin kí o sì máa wùwà dáadáa pẹ̀lú àwọn èèyàn. رواه الترمذي الإمام الترمذي آه رحمه الله تعالى وني أبا إبوا أرناوا nínú hadithi yìí ó rí pé hadithi náà ó kúrú ṣùgbọ́n kò kéré ọ̀tọ̀ ni kí nǹkan kúrú ọ̀tọ̀ ni kó kéré gbólóhùn méjèèjì jọra wọn wọ́n sì wọnú ara wọn látàrí ìtumọ̀ ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn eléyìí ló bá táwọn olùmọ̀ fi ní kò sí àní ṣìgọ́rù suwàṣì nínú Qur'an a ní súra aláwọn súra àwọn súwà àwọn súra Qur'an aláwọn kéékèèké torí pé kò sí súra Qur'an ìka tó kéré ṣùgbọ́n a ní qisas àwọn súra tí wọ́n ṣe kí ni wọ́n kúrú ni ṣùgbọ́n wọ́n kéré ilé ìlàjú yẹ ti gbé inú àwọn súra tí yẹn lè máa wò pé kó pọ̀ rárá òun náà ni Suratul Ikhlas ṣùgbọ́n mẹ́ta rẹ̀ ó dọ́gba kí ni ó dọ́gba Qur'an tí a rí pé kò kéré ó kàn kúrú ni ojútọ́lá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run fún ní ẹ̀bùn pẹ̀lú tí àwọn olùmọ́sọ ní jawami al-kalim ọlọ́run fún ní ẹ̀bùn kí ó sọ ọ̀rọ̀ díẹ̀ kí ọ̀rọ̀ náà sì kó ìtumọ̀ tó pọ̀ sínú wọ́n ní ittaqillaha haythuma kunt páyọ̀ ọlọ́run ní gbogbo ibikíbi tí ó bá wà kéèyàn páyọ̀ ọlọ́run látàrí pé yóò máa sọ àwọn òfin ọlọ́run sísọ òfin ọlọ́run yìí kò ní sí yàtọ̀ nípa rẹ̀ nínú àsìkò tí yẹn wà níbi tí wọ́n ti ń rí yàn àtàsìkò tí yẹn wà níbòmí ìdẹ́nìkankan ò ti rí yàn nítorí pé múmi ní nínú gbàgbọ́ rẹ̀ tí kò sí èméjì nínú ẹ̀. òun náà ni wípé ó mọ̀ wípé òun ò lè sápamọ́ fún rírì ọlọ́run gbogbo ibi tóun bá wà rí o torí náà gbogbo ibi téèyàn bá wà kó páyà ọlọ́run kó má ti yàtọ̀ láàrin ìlú kan sí ìlú mi èyí ń bẹnu àwọn ohun tí àwọn olùmọ̀ tí wọ́n máa fi ń yin yusuf Aleyhi salatu wa ìbẹ nínú àwọn ìròyìn ẹ̀yìn rẹ̀ wípé nígbà tí ọlọ́run ọba ṣe àdánwò fún pẹ̀lú arábìnrin ọjọ́ wọn àná yẹn tó ti pé ìlú tó wà wọ́n wò bí ẹrú ni wọn ò máa pilẹ̀ rẹ̀ wọn máa fi tó ti jáde lẹ́yìn náà kò sẹ́ni kankan tí ó máa ibùjáde rẹ̀. kò sì gbajúmọ̀ nílùú náà àwọn nǹkan wọn wọ̀nyí wọ́n ń bẹ nínú àwọn irinṣẹ́ tásìtánì máa ń lò láti fi ṣe ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ní rọrùn fún yàn òun náà ní kéèyàn dí àyè kẹ́kẹ́ yẹn wò pé kò sẹ́ni kankan tó mọ bàbá mi bì kò sẹ́ni kankan tó mọ àbúrò mi kò sẹ́ni kankan tó mọ ẹ̀gbọ́n mi kò sẹ́ni kankan tó mọ ibi tí mo ti ń ṣiṣẹ́ fún wa pé àyè dilẹ̀ láti wù ẹ̀ṣẹ̀ àṣetọ́ni wọn máa ṣe tẹ̀rùwíjù àwọn ìròrí yẹn pé ẹni kẹ́kọ̀ọ́ mọ́ ń bí náà tó bá ti gan táwọn yẹn àwọn ará bíi gan bá rí ọ̀hún òkúkú mọ̀ tó bá ti kú òbí tó padà sí ibi tó ti wá ẹni kẹ́kọ̀ọ́ òkú mọ̀ ń bì. torí náà kó má sí òpin yà láàrin ààyè kan sí ààyè míì nípa ìpayọ̀ ọlọ́run nípa ìbẹ̀rù ọlọ́run haythu ma ní gbogbo ibi tí èèyàn bá wà. bákan náà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó tẹ̀síwájú nínú hadithi ó ní kí a máa fi dáadáa kí a máa fi pa àìdá rẹ̀ fa kí a máa fi dáadáa eré ń bẹ́ẹ̀ àwọn ọlá ọlọ́run lórí wa ọlá ọlọ́run lórí wa ìyẹn ni pé tá a bá ṣe àìdá tá a bá ṣe dáadáa lẹ́yìn àìdá yẹn ọlọ́run ó fi dáadáa yẹn yóò fi pa àìdá yẹn rẹ. fasubhanallah yóò fi dáadáa yóò fi pa àìdá rẹ. àwọn olùmọ̀ọ́sí àlàyé dẹ́ni wípé ọ̀dà ṣé téèyàn bá ṣe nǹkan kan tí ò dáa ó ti wá ó ti wá lẹ́yìn ìgbà tó ṣe tán gẹ́gẹ́ bí ọmọ èèyàn ó wà ní pé àìsí mo ṣe yìí ò dá ṣùgbọ́dọ̀ dà níyàn pé dáadáa tí mo fẹ́ ṣe yìí mo fẹ́ fi pa àìdá nọmba tírì rẹ àbí nọmba fáìfù rẹ àwọn olùmọ́ni شيخ الإسلام ابن عثيمين رحمه الله تعالى قولي لا يشترط في ذلك النية kò ní bùkátà sí pé kò dàníyàn pé àìdá kan tí mo ṣe ní ìjẹta dáadáa tí mo fẹ́ ṣe yìí mo dà níyàn pé kọ́lọ́run bá ń fi parẹ́ kò ní bùkátà sí. bá ní àwọn àìdá kan tó wà pending téèyàn bá ń ṣe dáadáa ọlọ́run fi dáadáa ṣe kí ni automatically yóò máa fi pa ìdá rẹ kí ọlọ́run fẹ́ jíjẹ ṣe gan ọlọ́run fẹ́ jẹ wá rárá eléyìí ló fà tá a fi máa ń pààrà ní gbogbo ìgbà ibi tí yẹn máa já kánù kúrò níbi pé ọlọ́wọ́n bó ṣe àmójúkúrò fún un eléyìí ń bẹ nínú àwọn ìtí àṣetọ́nu máa ń lò nítorí kí yẹn má bàa ronú kí wàdà sọ́dọ̀ rẹ pé à ìwà ẹ̀ṣẹ̀ jẹ ibi tí wọ́n wú ẹ̀ṣẹ̀ dé yìí má ronú bọ́lọ́wọ́ ìdáríjì وأتبع السيئة الحسنة تمحها máa fi dáadáa máa fi pàdé àìdá nítorí pé dáadáa yẹn yóò máa pa àwọn ìwà ẹ̀ṣẹ̀ tí a wù síwájú wọn yóò máa pa wọn rẹ́. bákan náà wa khaliqin nasa bi khuluqin hasan wa khaliqin nasa bi khuluqin hasan ẹni pé tó bá páyà ọlọ́run ní gbogbo ibikíbi tó bá wà rántí pé ọlọ́run rí ni ó wá bẹ̀rù rẹ̀ ó wà ní kọ̀kọ̀ níta ó wà ní gbangba máa gbìyànjú àti ṣe dáadáa máa fi dáadáa tẹ̀lé àìdá nítorí pé dáadáa máa pa àìdá rẹ̀ wa khaliqin nasa bi khuluqin hasan tí èèyàn bá rí méjèèjì àkọ́kọ́ yẹn mójútó tẹ́lẹ̀ kẹta yìí bá wọ́ ẹlẹ́ẹ̀kẹta yìí lásán ó lè da méjèèjì àkọ́kọ́ ó lè dáwó. وخالق الناس بخلق حسن ما wu ìwà dáadáa pẹ̀lú àwọn èèyàn ìwà dáadáa pẹ̀lú àwọn èèyàn nítorí pé téèyàn bá níwà dáadáa iṣẹ́ dáadáa rẹ̀ iṣẹ́ dáadáa rẹ̀ kì í ṣe dandan kó gbàálà tó bá di jọ́gbìn dàlùkẹ́yàmà wọ́n fún òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ní ìrò nípa arábìnrin kan tírun rẹ̀ pọ̀ táwọn ẹnáfìlà rẹ̀ pọ̀ àwọn aṣẹ dáadáa rẹ̀ wọ́n pọ̀ gidi gan wọ́n ní ṣùgbọ́n walakinnaha tu'zi jiranaha wọ́n ní ṣùgbọ́n obìnrin tá à ń sọ̀rọ̀ yìí bi ah masha allah tọrọ bá kan ka ká kájìdé ká tírun lóru ká yẹnáfìlà ká ti sàárà ká ká obìnrin yìí masha allah ọlọ́run ilé obìnrin nǹkan kan òun náà pé a máa fi ara ní àwọn alábàgbé wọn ló jìṣẹ́ ọlọ́run ọba sallallahu wasallam hiya fi an-nar ọ náà bẹ́ẹ̀ nùgbò irun rẹ̀ pọ̀ àwọn fi ọlọ́run wọn pọ̀ ṣùgbọ́n kí ló wó irun a fi ara a fi ara wọ́n á dárúkọ obìnrin míì kí irun rẹ̀ ò pọ̀ àwọn akẹ́ ìbádà rẹ̀ kì í ti pín wọ́n pọ̀ lọ títí ṣùgbọ́n èèyàn kan ni tó ní ìwà dáadáa kì í ṣe lásán inú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ló ní innama bu'ithtu li utammima makarimal akhlaq àti ìgbà tó jẹ́ sí pé nǹkan tó lọ́wọ́ torí ẹ̀rán òjíṣẹ́ rẹ̀ òun náà ni kó wá pé àwọn àwà dáadáa innama lil asr nítorí kálẹ̀ pàtàkì ìwà dáadáa òjíṣẹ́ ọlọ́run ní ọlọ́run ò gbé òun dìde nítorí nǹkan kan àyàfi nítorí pé òun lè gbé àwọn ìwà dáadáa. wa innaka la'ala khuluqin azim nítorí wọn bá tó fi ròyìn òjíṣẹ́ rẹ̀ nù sallallahu alayhi wa ilé ìrọ̀jẹ́ ti pé àti ọ̀rẹ́ àtọ̀tá àtẹni tó súnmọ́ àtẹni tó jìnnà wọn ò rí àìdá sọ nípa ìwà òjísẹ́lá muhammad sallallahu alayhi wa sallam wa khaliqin nas bi khuluqin hasan nínú ìwọléwọ̀de rẹ̀ pẹ̀lú àwọn èèyàn ìwà dáadáa pẹ̀lú wọn. ìwà dáadáa pẹ̀lú wọn nítorí pé àwọn tí ìmánì wọn fi pé jù nínú àwọn olùgbàgbọ́ òdodo àwọn náà ni àwọn tí ìwà wọn fi dára jùlọ. eléyìí ló fà tí àwọn ọ̀dọ́ máa fi ní èso ìjọsìn nínú àwọn èso tí ìjọsìn fún ọlọ́run ọba tó máa ń ní òun náà ni kí ìwà ẹni tí ó jẹ́ ẹni tó súnmọ́ ọlọ́run yẹn kíwà rẹ̀ ṣe kíni kíwà rẹ̀ kó dà torí bẹ́ẹ̀ rí pé kò ní í jọra wọn fún wọn sọ pé a ah, lágbájá masha allah tó bá ti pèrò ẹ̀rìn masalasi kódà gan masalasi lèmi ti kọ́kọ́ mọ̀ kí tó mọ̀ pé ilé báyìí ní gbé lágbájá wọlé ń wí náà lágbájá tí wọ́n ju rẹ̀ kí n ṣiṣẹ́ láyé báyìí a ah, òun lẹ́yìn ròyìn dáadáa ẹ̀ sì gbèsè fún orí ni ẹ̀ rí i pé àti irun kíkí àti àti ìwà tí ò da ẹ̀ rí i pé wọn ò ṣe kíni wọn ò papọ̀ inna salata tanha anil wọlmúnkyàr síbàdí àwọn olùmọ́ni téèyàn bá ń kírun ẹni ń kírun wákàtí máa rà wọn. ṣùgbọ́n kò àwọn ìwà tí ò da kò kúrò lọ́wọ́ rẹ̀ wọ́n ní kéńtọ̀ wọn kó rí fisiti kó wọrí irú òrùn wọn lòún kí torí pé wọ́n ní ààrẹ àyẹn tí ọlọ́run bá ti sọ fún wa pé ìrun dájúdájú ìrun a máa kọ àwọn ìwà àlùfàṣà àti nǹkan tí ọkàn kọ̀ wọ́n ní èso ìrun kíkí nìyẹn tí yẹn bá wá ń kírun gẹ́gẹ́ bí àlùfàṣà kò tán lọ́rọ̀ rẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò dání ó sọ ìwà rẹ̀ àwọn ìwà tí ò dání wù ní sì ń kírun wọ́n ní kéde ọ̀hún kó wù yé sí irun kí n kí dáadáa torí pé èyàn ní máa kírun bọ́lá òun ti pààyàn láti ẹgbẹ́ tí ó kó máa kí kí àlùfàṣà kò sì tún kò nú ọ̀rọ̀ rẹ̀ إخواني إن حديثه وجوب تقوى الله تعالى حيثما كان الإنسان وذلك بفعل الأوامر واجتناب النواهي سواء آه، كانت علانية أو في السر إنه حديثنا أو ريبي آه، أونانيا أوناني كي يطايا أولوها وبا يطايا أولوها وبا هو نينو kí a ṣe ń tọ́lọ̀ wọn bá pa wá láṣẹ kí a sì jìnnà sí nǹkan tí ọlọ́wọ́n bá àtọ̀jíṣẹ́ rẹ̀ tí wọ́n kọ̀ fún wa kó wa má sí yàtọ̀ nínú ṣíṣe eléyìí láàrin ìgbà tá a bá wà ní kọ̀kọ̀ àbí ìgbà tá a bá wà ní gbangba bákan náà nínú hadith náà ọ̀rọ̀ ibi àná Muhammad sallam ó fi yé wa ó fún wa ní irú dùnú wípé àwọn nǹkan dáadáa tá a bá ṣe ọlọ́wọ́n ọba máa fi pa àwọn àìdáwa rẹ ọlá ọlọ́run lórí wa ó hàn nínú hadith náà látàrí pé àwọn dáadáa wa ẹ̀ ní gbọ́rì kan tí wọ́n ti ní nǹkan bẹ tó máa ń pa dáadáa rẹ àti kẹ́ gbọ́ wọ́n ní dáadáa ló ń pa ní rẹ̀ àyàfi lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn àwọn tí wọ́n wá ìwà kú wa wọ́n ní wọ́n ní <laughs> sàlátì kan téèyàn bá ń èèyàn gbọ́dọ̀ máa wù Eh, zikiru yẹn ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ó máa ń jẹ́ ni pé eh, fọlísẹ́fà ẹ̀sìn tiwa òun ni pé téèyàn bá wúwẹ̀ ẹ̀ṣẹ̀ wọn ó kọ́ ọ lẹ̀ ẹ̀kọ́ tá nàbí kọ́ wa sallallahu alaihi wasallam téèyàn bá ṣe dáadáa wọn ó parẹ́ àmọ́ lọ́dọ̀ tiwọn kì í ṣe dáadáa lẹ́sẹ̀ tí ó pàwọ̀ ẹ̀ṣẹ̀ yẹn rẹ àwọn àdúrà kan bẹ tí wọ́n lè yóò máa ṣe àdúrà yẹn òun máa ń jẹ oúnjẹ tó òun máa ń jẹ àwọn àwọ̀ ẹ̀tẹ̀ ni torí náà lókùn gbà tí yẹn bá ti ń ṣe àdúrà yẹn yẹn gbọ́dọ̀ máa wu àwọn ẹ̀wẹ̀ ẹ̀tẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí pé àdúrà yẹn lè mú jẹjẹ torí pé kádùrà yẹn bá jẹ àwọn èèyàn tán tí ò bá bá ń pa tí ó kù tí ó máa jẹ àwọn dáadáa pé àwọn làákàyè ò sí lọ́dọ̀ àwọn ọmọ làákàyè ti ọpọlọ òṣìṣẹ́ mọ́ torí àwọn ṣéwù ṣéwù yẹn wọ́n máa ń gbọ́ ọpọlọ lọ́dọ̀ ẹni tó bá gbé ẹ̀ pé bí iṣẹ́ ẹ̀tọ́ ọ̀nà ẹni tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù ni ẹ má dá mi lẹ́bi o tọ́lọ̀ bá dájọ́ tán ẹ má dá mi lẹ́bi o kò fún ẹnìkan kan lọ́rùn ó wù yín lẹ tẹ̀lé bí bẹ́ẹ̀ náà ni ẹni tó bá gbéra rẹ̀ lọ́dọ̀ sọ́dọ̀ àpò ní sufi yóò kọ́kọ́ gba ọpọlọ lọ́wọ́ rẹ̀ náà ni torí pé ọpọlọ ò ní wà lórí èèyàn kéèyàn máa ṣe irú tí àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn oníṣúfì máa ń ṣe fún àwọn afọ àwọn yẹn ọpọlọ òní sẹ́kù lórí èèyàn pé tó bá délé ní kí ìyàwó rẹ wá yóò sì máa gbọ̀n yóò sì sáré lọlé yóò sì lọ fi ìyàwó rẹ ránṣẹ́ sí ṣéwù ṣé ọpọlọ kù lórí rẹ ẹni pé kò sọpọlọ ma fa inna lillahi wa inna ilayhi raji'un. ọlá ọlọ́run lórí wa nípa wípé àwọn kankan bẹ tó yẹ sí pé tá a bá ṣe wọn tá a bá ṣe àwọn ṣe dáadáa ọlọ́run mọ̀ tí wọ́n pa àwọn ọ̀rẹ́ ṣe wa rẹ. bákan náà ìṣenilójú kòkòrò lórí mímọ wu ìwà dáadáa ìṣenilójú kòkòrò lórí ma alhaqu ala mọ̀kànlápàtì náà bi hasanin kí ọlọ́wọ́ bá kí ó mọ́ṣáì ṣe nírọ̀rùn fún wa. wọ́n ní alhadithu tẹ́sí àṣà hadithi ẹlẹ́ẹ̀kọ́ kàndínlógún عن أبي العباس عبد الله بن عباس رضي الله عنهما قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم واعلم أن الأمة لو اجتمعت على أن ينفؤوك بشيء لم ينفؤوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف رواه الترمذي وقال حديث حسن صحيح وني أبو العباس عبد الله بن عباس رضي الله عنهما عبد الله يوم عباس kí ọ̀rọ̀ wọn bá kí ó yọ́nú sí i òun ni ẹni tí ó gbajúmọ̀ láàrin àwọn olùmọ̀ pẹ̀lú turjuman al-Qur'an ọ̀rọ̀ wọn bá fún un ní ẹ̀bùn kí ó mọ ìtumọ̀ Qur'an púpọ̀ sẹ́mi pé Qur'an kì í ṣe nǹkan tí a fi ọgbọ́n orí tú ni. torí náà ṣíṣe àlàyé Qur'an kò ní nǹkan kan láti ṣe gan pẹ̀lú ọjọ́ orí ó ní láti ṣe ni pẹ̀lú mà ó ní láti ṣe pẹ̀lú ìmà Ibn Abbas ọmọ kékeré yìí wọn ló jíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó sì kò padà nígbà tó jíṣẹ́ Ọlọ́run ọba padà sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ Ibn Abbas ó wà ní ọmọ bíi ọdún mẹ́rìnlá sí ẹ̀rìkìlẹ̀ nígbà tó dìde ọlọ́run bá tí kò padà yẹn Abdullahi ibn Abbas wà lọ́mọ kékeré ọmọ kékeré ọmọ bíi fifteen sixteen years ìní Abdullahi ibn Abbas wà ṣùgbọ́n nínú àwọn sàárè òjì sẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ marja ibùpadà sí fún ìtumọ̀ Quran radiyallahu ta'ala anhu wa arda ó ní kúntù kọlfà nàbí yìí sallallahu alayhi wa sallam ó ní mo wà ní ẹ̀yìn òjísánlá muhammad sallallahu alayhi wa sallam yawman ní ọjọ́ kan àwọn olùmọ́ni wíwà lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run ọba yìí ìhtimáàlù méjì ń bẹ́ẹ̀ nù rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ sí pé òjíṣẹ́ ọlọ́run ọba ń rìn níwájú abdullahi ibn abbas ó ń rìn ní ẹ̀yìn ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ sí pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam àti abdullahi ibn abbas wọ́n jọ wà ní orí nǹkan ìgùn kan náà ìhtimaru méjèèjì òun náà ni ó wà. ala kulli hal faqala ya ghulam inni u'allimuka kalimat olójijì ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé èrè ọmọdé yìí dájúdájú èmi ò fi àwọn gbólóhùn kan mọ́ èmi yóò fi àwọn gbólóhùn kan màá fi mọ̀ ọ́ tó bá jẹ́ pé òjijì ọlọ́run ọba bá kú láyé tí Ibn Abbas wà ní nǹkan bíi ọmọ ọdún mẹ́rìnlá tàbọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tó jẹ́ sí pé òjijì ọlọ́run ọba láàyè kan nínú àwọn àsìkò tí òjijì ọlọ́run ọba fi wà nílùú Madina ó fún ló sọ ọ̀rọ̀ yìí fún Ibn Abbas radiyallahu ta'ala anhuma a ó rí pé Ibn Abbas wà ní ọmọ kékeré nígbà yẹn eléyìí túmọ̀ sí wípé àwọn ọmọ kéékèèké láti kékeré ló yẹ ká ti máa gbìyànjú àti máa fi ẹ̀sìn kọ́ wọn láti kékeré ló ti yẹ ká ti máa fi ọlọ́wọ́n ọba mà wọ́n gẹ́gẹ́ bí a ó ti rí àwọn ọ̀rọ̀ tí òjíṣẹ́ ọlọ́run ọba sọ fún abdullahi ibn abbas yìí tó ń kígbe ọmọ kékeré ni a ó rí pé àwọn ọ̀rọ̀ tí wọ́n tóbi ni àwọn ìmà tí wọ́n ní ààyè tó tóbi nínú ẹ̀sìn ni ó ní dájúdájú èmi fi àwọn gbólóhùn kan máa fi mọ́ ó ní ihfazillaha yahfazka sọ ọlọ́run ọlọ́run ó sọ ìwọ náà sọ ọlọ́run ọlọ́run ó sọ ìwọ náà. ìfàdílà tajidhu tujahak sọ ọlọ́run ó bá ọlọ́run níwájú rẹ̀ ó bá ọlọ́run níwájú rẹ̀ wọ́n ní ìtumọ̀ sísọ ọlọ́run. òun náà ni sísọ àwọn ẹnu àlá ọlọ́run àwọn tọ́lọ́run pa láṣẹ kí èèyàn mójútó wọn àwọn ohun tọ́lọ́run ṣe léèwọ̀ kí èèyàn jìnnà sí wọn kí èèyàn mójútó ẹ̀sìn ọlọ́run téèyàn bá wá sọ ọlọ́run yìí èèyàn wà bá ọlọ́run níwájú èèyàn. والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم àwọn olùmọ́ní bíbá ọlọ́run níwájú èèyàn yìí rírí ọlọ́run níwájú èèyàn yìí ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọbọ́ máa ń ṣe àlékún ìmọ̀nà fún èèyàn látàrí pé ọlọ́run máa tọ́kì èèyàn lọ síbi àwọn nǹkan tí wọ́n bá jẹ́ orí àwọn nǹkan tí wọ́n bá jẹ́ dáadáa ọlọ́run ọbọ̀ sì máa sọ èèyàn kúrò níbi àwọn nǹkan tí wọ́n bá jẹ́ aburú ọlọ́run ni ó jẹ́ tẹ̀lé ìlú èèyàn ọlọ́run ni ó jẹ́ olùfinimọ̀nà fún ẹ̀dá tó ń sọ ọlọ́run wala takunu kalladhina nasullaha fa ansahum anfusahum ẹ nígbà tí wọ́n gbàgbé ọlọ́run ọlọ́run ọba wa jẹ́ kí wọ́n gbàgbé ara wọn ẹni tó gbàgbé ara rẹ̀ kò ní rántí ọlọ́run kò ní rántí pé ọjọ́ kan wọ́n tó wájú ọlọ́run kò ní rántí ìṣirò kò ní rántí ikú inú yóò wà nínú takabut lẹ́ni tó jẹ́ títí kò sí ètò ìpàdé ọlọ́run nínú tẹ̀mí rẹ̀ títí tí ikú òfìdí wa bá bọ́ọ̀sì tẹ̀tàn lójú kọ́nà kó sọ wa wọ́n ní ìdá sa'alta fasalilá ìdá sa'alta fasalilá ẹ wọ ọmọ kékeré ẹ wọ gàtú ìsàlá Muhammad sallallahu alayhi wa sallam tó ń kọ́ ọmọ kékeré ó ní tí ó bá fẹ́ béèrè tó o bá fẹ́ béèrè béèrè lọ́dọ̀ tó o bá fẹ́ tọrọ nǹkan kan tọrọ lọ́dọ̀ àwọn sàbẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nǹkan ẹ̀ mọ́ pọ̀ lára wọn wọ́n ní wọ́n bá débi pé tí bẹ́ẹ̀ bá ń rìn lọ tí bàtà èèyàn bá já àwa lónìí èèyàn ń rìn lọ bàtà èèyàn já kí ni èèyàn kọ̀ọ̀kan fojú wò ẹni tí bàtà rẹ̀ já kí bá ń wo àyíká kí ni ń wá ìwà ṣùmẹ̀kà àwọn sàájú òjíṣẹ́ ńlá Muhammad tí bàtà wọn bá já ọlọ́wọ́ ni wọ́n kọ̀ọ̀kan pé tí ọba tán lé wọn ọlọ́run ni wọ́n pè wọ́n mọ̀ pé iyọ̀ ò ní sọ̀kalẹ̀ láti wọ̀ láti sánmà ọ̀tọ̀ ní kó lówó àti rayọ̀ ọ̀tọ̀ ní kọ́lọ̀un tí kò lè rà alámọ̀rí wọn gbogbo alámọ̀rí wọn ọ̀dọ̀ ọlọ́run idha sa'alta fas'alillah gbogbo tó bá fẹ́ béèrè pátá béèrè lọ́dọ̀ ọlọ́run torí pé pẹ́pẹ́ ọ̀rọ̀ gbogbo tí ń bẹ ní sánmà àti ilẹ̀ ọwọ́ta ní kọ́kọ́rọ́ rẹ̀ wà ọ̀dọ̀ ọlọ́run idha sa'alta fas'alillah ọmọ kékeré kan ní mọ́sálásí kan bàbá rẹ̀ mú wá mọ́sálásí nígbà tá a kíta kírun tán wọ́n ní nígbà tá a kírun tán wọ́n ní èdè ẹ̀ ń sọ haúsá ń sàdúrà nù ń tó bá wọn ni Allah ya sa bàbá ya tiya mun bai sukul izin wi to in to bon ṣe bí bàbá rẹ̀ ló jókòó tì ọ̀tọ̀ ni kí n sọ fún bàbá pé bá ara báyìísíkù àtọ̀ àti ọ̀tọ̀ sì tún ni kí n sì bí kọ́lọ̀ ń jẹ́ kí bàbá lè ṣègèrè kí bàbá lè rà. ìrẹsẹ̀ àìsẹ́ fasalìlà gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká máa fi kó àwọn ọmọ láti kékeré bàbá yẹn bá ń nǹkan báyìí kò sí ọ̀nà ṣàdúà ká máa so wọ́n mọ́ ọlọ́run láti gbà tí wọ́n bá ti wà kékeré ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí ni wọ́n so àwọn ọmọ wọn mọ́ àwọn èèyàn táwọn mú lọ́lọ́run yàtọ̀ sọ́lọ̀ ọ̀nà tá a gbà ṣe eléyìí wọ́pọ̀ kò sẹ́ni bàtà bá sọ fún ma pé tó o bá dàgbà tí nǹkan bá ṣe ọ́ sáti wá àwọn tí wọ́n máa ń da nǹkan lẹ̀ tí wọ́n bọ̀ wọ àtẹ́lẹwọ́ rẹ̀ tí wọ́n bọ̀ tẹ yẹ̀pẹ̀ kò sẹ́ni bàtà bá sọ fún ma bẹ́ẹ̀ àwọn nǹkan tá à ń wò nínú ilé wa lọ́pọ̀lọpọ̀ lónìí kọ́ Yorùbá fíìmù yorùbá fíìmù tá a gbọ́dọ̀ máa wò gbogbo àwọn nǹkan wọn yẹn kìí ṣe ara àwọn ọmọ kékeré nìkan ni wọ́n ti ní ìlàpá o àtàrà àgbàlagbà gan tí èèwọ̀n pé alhamdulilayi àkídà ní sound tó ń wò lójoojúmọ́ láì jẹ́ dípò fúra yóò máa ní ìlàpá lára rẹ tí nǹkan kan tí irú nǹkan kan tí wọ́n ṣe nínú fíìmù yẹn bá ṣẹlẹ̀ ní reality àṣetáni ó so ìròrí rẹ̀ máa ń tó orí nínú fíìmù consequences rẹ̀ yóò di pé àkídà rẹ̀ bẹ̀rẹ̀ sí kékeré àkídà rẹ̀ bẹ̀rẹ̀ sí mì ntí inú ntí mùsùlùmí ní nínú sẹ̀mí rẹ̀ ntó wọ́n jù tó yẹ kí mùsùlùmí kó protect rẹ̀ jù. òun náà ni àkídà rẹ̀ kó méjì kí n kankan sábà. tùmọ̀ àkídà yìí wọ́n la fi ṣeré jù lónìí so àwọn ọmọ kéékèèké nígbà tá a bá ba àkéyídà àwọn jẹ́ láti lé àwọn mú wọn lọ lé kéw àwọn ní káfa kọ́ wọn kéw tá a bá bá wọn kọ́ wọn ní kìtàbù tawhid ibi ọlọ́run ọba nìkan ló ní kápá lórí gbogbo nǹkan ẹ̀mí kankan ò bọ́ àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọmọ wa mọ̀ pé òpùrọ́ làfà yìí inú fíìmù ta wò ń lé wa lánàá bàbá kan pa ẹnìkan láti jìnnà jìnnà gan ló ti pa Baba ń wà lẹ́kọ̀ọ́ bàbá ń wà lóko ẹni nítorí ti wà lẹ́kọ̀ọ́ látòkó ló ti pé nítorí inú ọ́fíìsì rẹ̀ gan ló kú sí abáyé wa sọ bẹ́ẹ̀ nìkan kan ò lè pààyàn àbọ̀ náà ṣe ẹ̀sìn mọ̀ pé téèyàn ń wò téèyàn ń rí ó ní ìlapa ju téèyàn ń ṣe kí ni lọ téèyàn ń gbọ́rọ̀ ilé ìwà ṣẹ́sí pé àwọn educationist gan wọ́n máa ń sọ pé kéèyàn lo um, kí ni wọ́n ń pè teaching aid tí ẹ bá kọ́ ọmọ ní five plus five tí ẹ bá ra tí ẹ bá kó ọsàn márùn-ún síbi tí ẹ kó ọsàn márùn-ún síbi tálíkì àmì èdè kò ní gbàgbé five plus five ni yóò dúró lórí rẹ̀ ju ẹ ọmọ tí wọ́n kọ one two three four five plus sáàrin one two three four five five plus five yóò dúró lórí ọmọ tẹ́ fi ó rẹ́ǹdì ṣe calculation fún ju ọmọ tí ẹ kọ sórí bọ́ọ̀dù ṣe calculation fún lọ etí wọn so àǹjẹ́ táwọn ọmọ yẹn ń rí wọ́n ń realistically àwọn èèyàn kan pa wọ́n lè pa àyàn ìkankan bẹ tí èèyàn lè ṣe tí ó pa ẹlòmíì ìkankan bẹ tí èèyàn bá fẹ́ kí ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ àwọn èèyàn máa kọjá ní ṣọ́ọ̀bù rẹ̀ wọn ò sì ní ríran rí pé ṣọ́ọ̀bù rẹ̀ wà ní títí ṣùgbọ́n wọn máa rí kó wà ní títì nítorí náà wọn èèyàn abẹ gbéṣẹ́ fún torí báwọn èèyàn kan ṣe bẹ́ẹ̀ so ọmọ ọmọ yẹn láti kékeré ni gbogbo àwọn ìdọ̀tí yẹn ti wà lórí ẹ̀ ọmọ yẹn wàá dàgbà kó wá ní nífọ̀kànbalẹ̀ nínú ìsẹ̀mí rẹ̀ tó bá kọsẹ̀ yóò máa ronú pé bóyá àwọn ẹnìkan ni tó bá sín ẹ̀dá kòtò tó bá jẹ́ mẹkáníìkì ní ijọ́ tí spanner bá bọ́ àlọ́wọ́ tó bá jẹ́ tẹ́lọ̀ ní ijọ́ tó bá fèyí tẹnu bọ tọwọ́ bẹnu abẹ́rẹ́ gbogbo tó bá wá ṣẹlẹ̀ sí kò ní fi jì síbo kò ní fi jì sọ́dọ̀ ọ̀lọ́ تجده تجاهك وإذا سألت إذا سألت فاسأل الله تبقى بيري بيري لورو ثاني لورو لورو ani muhammad sallallahu alayhi wa sallam wani ọ̀rọ̀ wà nínú hadith al-kursi wani ana inda zanni abdi bi ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí yóò máa ṣàdúrà eh, irú àṣà àṣà àṣà tiwa tá a máa ń ṣe lónìí eh, àṣà káfọ owó àdúrà lẹ owó àdúrà owó kàmbé owó àdúrà ni wọ́n pè ṣùgbọ́n nígbà tó bá ti ṣe yín tí wọ́n ní kí wọ́n ka ń nà tí náà ẹlẹ́rìn fún kí wọ́n nà ká sí i lásìkò ń ṣe gbogbo èèyàn tó wọ́n ti gbé bídíà ní gbogbo ẹ̀ yìí ti ń sọ nínú ọkàn rẹ̀ pé à ẹ̀yin yìí ti bẹ́ẹ̀ yìí ń ṣe yín ni àwa la máa ń tà ń ṣe ní abẹ́lẹ̀ kò gbà kò sì gbà pé àwọn nǹkan tí ń ṣe é ṣe nínú ìṣẹ́mi òun kò gbàgbọ́ lọ́wọ́ ní ṣe. torí náà ní tó bá ń rò nípa ọlọ́run ní tó bá gbà nínú ẹ̀mí rẹ pé ní ọlọ́run jẹ́ fún ọ tọ́lọ́run jẹ́ fún ọ wọ́n ni wọ́n ìdá ta'anta fasta'in billah wọ́n tó bá fẹ́ wáyà náà lọ́wọ́ wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run fi ọlọ́run ọba ṣe olùrànwọ́ rẹ̀ ista'in billah wa'lam lẹ́yìn náà lọ́ọ̀mà أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء فما في الأمة كيف الأمة بتا àti ìyẹn wọn àtàlìjẹnu wọn tí gbogbo wọn bá fi agbára ṣọ̀kan lórí wípé àwọn fẹ́ fi nǹkan kan sí ọ láǹfààní lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak ìgbóhùn onílé fi nǹkan kan sí ọ láǹfààní o àǹfààní tó bá rí látọ̀dọ̀ wọn òun náà làǹfààní tọ́lọ́hun ti kọ́ mọ́ wọn ò ní lè ṣe ọ́ láǹfààní àyàfi pẹ̀lú tí ọlọ́run bá ti kọ́ mọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo àǹfààní tó bá ṣẹlẹ̀ sí ọ látọ̀dọ̀ ẹ̀dá bíi tiẹ̀ ó tún pọn dandan lórí rẹ̀ kó o ní àdìẹ ọkàn pé ọlọ́run ọba ó fi ẹni yìí ṣe sábàbí ni ṣùgbọ́n àǹfààní yẹn fún rẹ̀ àtọ̀dọ̀ ló ti wá àtọ̀dọ̀ ọlọ́run. àǹfààní yẹ fún rẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá kìí ṣe ọ̀dọ̀ mi yẹn. وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك bákan náà lọ ma wípé tí gbogbo àlùmọ̀ pátá tó bá ní àfàrà ní ẹni yìí à ń lọ wọn ò ní lè fi ara ní ọ àyàfi pẹ̀lú òdiwọ̀n ìnira tọ́lọ́wọ́n bá ti kọ́ pé yóò bá wù ìyẹn ni pé bẹ́ẹ̀ nìkan ò ṣẹ̀ṣẹ̀ lọ máa dára rẹ̀ láàmú bẹ́ẹ̀ nìkan ò ṣẹ̀ṣẹ̀ lọ máa sáré lọ sókè sáré lọ ọlẹ̀ lórí pé kí ọmọnìkejì má bàa nílọ síwájú ìdí ò jẹ́ kí ọmọnìkejì yẹn kò ní ṣe kí ni kò ní jẹ́ tiẹ̀ bákan náà tọ́nà bá fi ọ ṣe sábà bíi kí ọmọ àyá rẹ̀ kó rí ìlọsíwájú kan àbí kó oore kan kó tẹ̀ ẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lò ọ gẹ́gẹ́ bí àtẹ̀gùn ní fún oore náà ó yẹ kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni pé mo dúpẹ́ lọ́dọ̀ rẹ tó tó tó lò mí fún oore kì í ṣe pé kó máa ṣe ìrègùn fún ẹni tí oore yẹn ti àtọ̀dọ̀ tiẹ̀ bọ́ sọ́dọ̀ rẹ̀ torí pé ìrègùn kí ló fẹ́ ṣe èèyàn kan kì í ṣe ìrègùn lórí tí kì í ṣe òun lòun ṣe kí ni ló ní ìjẹ́ ọ̀rọ̀ ní ìjẹ́ ọ̀rọ̀ ṣe ọlọ́run bá tẹ́ lò ẹ́ ni ó kàn fi ọjẹ́ sábàbí ni tí a bá gbọ́ àgbọ́yé yìí ìṣẹ̀ni ó rọrùn jìrì àwọn tí ọlọ́run kádàrá pé kí oore wọn kó gbọ́wọ́ wa kọjá àárín sọ wọ́n dẹrú ọ̀pọ̀lọpọ̀ èèyàn nítorí pé wọ́n ṣoore fún ló ti dẹrú àwọn tí wọ́n ṣoore fún lónìí ìwọ tọ́lọ̀un lú ọ tọ́lọ̀un fi ọ sóore fáwọn ẹlòmíì ó yẹ kó mọ dúpẹ́ ní fọ́nà pé mo dúpẹ́ torí tọ́lọ̀un lú àwọn ẹlòmíì fi sára bí orí ibú إني وإن اجتمعوا على أن يضروك لن يضروك إلا بشيء قد كتبه الله عليك ẹ̀rí pé táburú tí ó bá sí èèyàn àtàrà ẹlòmíì náà ni ó ti ṣèyàn àbí ọlọ́run lo ẹlòmíì fúru aburú bẹ́ẹ̀ sábàbí aburú yẹn ọlọ́run fẹlòmíì ṣe ṣùgbọ́n àtọ̀dọ̀ ta ní in tó bọ́ tí kò bá ikùn rẹ̀ gbìyàn àti bolójú wá àtọ̀dọ̀ ọlọ́run ìgbàgbọ́ mùsùlùmí àdíọ́kẹ̀ mùsùlùmí òun náà ni wípé èyí tó dùn àtẹ́yí tó korò ìbolójú wá àtọ̀dọ̀ ọlọ́run torí pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ rufi àti àkàlàm wàjàfàtì sọ àwọn tí wọ́n ń ṣe àwọn tí wọ́n ń gbìyànjú àti ìrànlọ́wọ́ lọ́wọ́ yẹn àwọn tẹ̀ ń ṣe gbìyànjú tí wọ́n ní ìrànlọ́wọ́ yẹn oore tó ń wá tí wọ́n ń gbìyànjú lé lórí yẹn tó bá jẹ́ tí yóò bá tẹ́ ọ lọ́wọ́ tó bá wu ọlọ́run àfi wọ́n ṣe sábàbí ìkórè náà tẹ́ ọ lọ́wọ́ tí kò bá wu ọlọ́run alu ẹlòmíì tó yàtọ̀ sí wọn tó bá ti jẹ́ kí kò sí nú oore tá a kọ mọ́ kí gbogbo àlùmọ̀ kí wọ́n péjọ lórí pé àwọn gbọ́dọ̀ fún ọ ní nǹkan yẹn ò ní rí sálìkì àmẹ́dẹ́. bákan náà láburú aburú kankan ò lè kan ẹ̀dá kankan látàrí iṣẹ́ ọwọ́ ẹ̀dá mi àyàfi kó jẹ́ jíjẹ́ kádàrá ti gbẹ lórí kíni lórí nǹkan náà. òjíṣẹ́ lọ́mọ ahmed sọ́sẹ́lẹ̀m ó rufi àti aqlam wàjà fàjẹsọ̀rọ̀ ó ní gègé tí a fi kọ àwọn kádàrá yẹn kalẹ̀ àti ṣe kíni àti gbé kúrò àti gbé kèké náà sókè níta àti kọ́ ó ti ṣe kíni ó ti gbẹ ìyẹn ni pé àyípadà ò lè pamọ́ wọ́n ní وقال وني وفي رواية غير الترمذي من رواية سيوية تصير رواية الإمام الترمذي قل احفظ الله tajidu amamak ó ní sọ ọlọ́run ó bá ọlọ́run níwájú rẹ̀ ó rí ọlọ́run níwájú rẹ̀ ta'arraf ila Allahi fi raqa ya'rifka fi shidda súnmọ́ ọlọ́run mọ ọlọ́run lásìkò tó wà nínú ìdẹ̀ra ẹlòmíì tára bá tẹ̀ kò ní rántí ọlọ́run ó dìgbà tí ọlọ́run bá ní káwọn màláíkà sí fáìlì rẹ̀ o ìgbà ní ọ̀nà ti pé ọlọ́run wà tára bá tẹ̀ tu ẹ̀ ní rí mọ́sálásí. ṣùgbọ́n sílẹ̀ bá fún kìkì máa ẹni tẹ́ ìrí mọ́sálásí tẹ́lẹ̀ tí ẹ bá kírun tán tí ẹ ti àsìgáàrù yìí tán tí gbogbo yìí jáde yíwà jogun mọ́sálásí mọ́lá dání lọ́wọ́ yíwà dìde kò ní lọ sawtun gharib nítorí pé nǹkan lè kókó o ní lásìkò tára díẹ̀ ọ̀yẹn mọ́ ọlọ́run súnmọ́ ọlọ́run ya'rifka fi shidda lásìkò tó bá wọnú nira ọlọ́run ọba ó mọ̀ wọ́n náà. òní wa'lam annama akhta'aka lam yakun liyusibak bákan náà lọ́wọ́ mọ̀ wípé kíntì ó tà sí rẹ̀ nǹkan kan bọ̀ ó bá àwọn èèyàn kan ṣùgbọ́n kì í ṣe pé nítorí pé ìwọ náà smarti ló fà á tí òfin bọ̀ ó kẹta sí rẹ̀ ìwọ náà mọ̀ pé ọlọ́run ló yọ mi ó ní nǹkan yẹn tẹ́lẹ̀ náà kò ní bọ̀ torí pé àkọ́ ọmọ pé yóò ṣe kíni yóò ba ọ́. lè lẹ́m fi ẹ̀kẹ́ á وبكنا لم يكن ليخطئك واعلم أن النصر مع الصبر وما أصابك لم يكن ليصيبك بكنا gbogbo tó bá bọ̀ kátá kò sí ọgbọ́n náà kò sí ète náà tó lè pa tí nǹkan tó bọ̀ yẹn tí kò fi ní ṣe kíni tí ò fi ní bọ̀. wọ́n ní wa'lam anna an-nasra ma'a as-sabr bákan náà lọ́mọ wípé dájúdájú àrànṣe àti ìṣẹ́gun ó wà pẹ̀lú kíni pẹ̀lú sùúrù ni ìṣẹ́gun kì í wá àyàfi lẹ́yìn ìgbà tí èèyàn bá ṣe sùúrù wa anna al-faraja ma'a àti wípé ìṣípayá a máa wá pẹ̀lú ìfúnpinpin tó bá ní ah, ọlọ́run bá ti ó ti bá wa sí payá wàhálà ta wà nínú rẹ̀ àjẹjẹ wàhálà ta ti tíwájú jíjí ní tó ṣẹlẹ̀ nìyẹn kí sì payá wàhálà yẹn wọ́n tó dé wa anna ma'al usri yusra àti wípé dájúdájú pẹ̀lú ìnira ìdẹ̀ra ń bẹ ìdẹ̀ra ń bẹ pẹ̀lú ìnira kódà gan gbogbo ìnira kọ̀ọ̀kan ìdẹ̀ra méjì ní ń bẹ fún فإن مع مع الأسر مع الأسر يسرا وأن مع الأسر يسرا وإن مع الأسر يسرا àwọn olùmọ́ni alùsìrì yẹn rìkí wọ́n fi alifu wàlámù sí nínú ayà alákọ̀ọ́kọ́ alùsìrì yẹn lẹ́ẹ̀kejì nínú ayà ẹlẹ́ẹ̀kejì wọ́n fi alifu wàlámù sí wọn ni wọ́n tẹ̀lé alìtàrí usiru alákọ̀ọ́kọ́ yẹn ìnira tọ́lọ̀ ń dákọ́ nínú ayà alákọ̀ọ́kọ́ yẹn òun náà ní ìnira tọ́lọ̀ ń tún pààrà rẹ̀ nínú ayà ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n yusron tọ́lọ̀ ọba dárúkọ nínú ayà alákọ̀ọ́kọ́ ó yàtọ̀ sí yusron tọ́lọ̀ ọba dárúkọ nínú ayà ẹlẹ́ẹ̀kejì ìtumọ̀ rẹ̀ ni pé pẹ̀lú gbogbo ìnira kọ̀ọ̀kan ìdẹ̀ra méjì ń bẹ pẹ̀lú rẹ̀ ibn abbas ó ní ìnira ẹyọ kan kò lè borí ìdẹ̀ra méjì ìnira ẹyọ kan kò lè borí ìdẹ̀ra méjì ìyẹn ní gbogbo ẹni tó bá ti bára rẹ̀ nínú ìnira kó pọkàn pọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba pé ìdẹ̀ra méjì ó wà fún un ọ̀nà tí ìdẹ̀ra méjì yóò wá gbà wá lásìkò tí yóò wá ìyẹn ọwọ́ ọlọ́ọ̀ba nìkan ló ṣe kẹ́ni òun ló wà. <clears throat> nítorí àtìkò a ó dúró báyìí ìdí láti tabaraka wa ta'ala tọ́lọ̀ máa sọ àjò ìjókòó tí ó ń bọ̀ lọ a ó máa tẹ̀síwájú wallahu ta'ala a'lam. Naam, wa alaikum salam, fadal. Kí ni ọ̀la ṣe àìdá ṣe fi dáadáa tẹ́lẹ̀ pa ìdá rẹ̀. Náà. Ìbéèrè yìí ni ọ̀rọ̀ àbí ṣe ìpínlẹ̀ àbáṣe àlàyé lórí pé ọdún parí ẹ̀ pé wọ́n ti parí wọ́n ti kọ́ ti fọ́ọ̀mù wọ́n ti parí wọ́n ti kọ́ wọ́n ti dé ìgbésókè bẹ́ẹ̀ tó jọ wọ́n ti bẹ́ẹ̀ ṣe ìwọ̀n ìgbésílẹ̀ yìí tó lẹ́yìn pé àtọ́wọ́n bàjẹ́ ló ti ṣe bá má ti mú un. Naam. Naam lórí um, uh, ọ̀rọ̀ tí a sọ nípa wípé nínú ṣẹ̀ríà ọlọ́wọ́n ọba ó fún wa láwọn nǹkan táwọn máa fi pa àwọn àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ yàtọ̀ sí àwọn nǹkan tí ó máa pa nǹkan dáadáa rẹ̀ eléyìí kò túmọ̀ sí wípé dáadáa dáadáa náà ò lè parẹ́ àbí gan kódà gan kò lè bàjẹ́ dáadáa gan ó lè bàjẹ́ sínsìn tọ́lọ̀wọ̀n ní gbà rárá rárá tó ń ti gbé dáadáa ni tí àwọn nǹkan tí ba fẹ́ jẹ́ tó bá ṣẹlẹ̀ lẹ́yìn dáadáa yẹn gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ náà ni nǹkan tí um, afa pe àkíyèsí wa sí ani Muhammad sallam ní ẹgbàá ọ̀rọ̀ kan ó ní ẹ ṣọ́ra fún kéèta ohun tí a ń pè ní alhassad ó ní torí pé li anna alhassad yakulu alhassanat kama takulu naaru alhatab torí pé a máa jẹ àwọn hassanat àwọn dáadáa ọmọ èèyàn gẹ́gẹ́ bí iná bó ṣe máa ń ṣe kíni bó ṣe máa ń jẹ igi wallahu ta'ala bákan náà lórí ọ̀rọ̀ tí òjísẹ́lá Muhammad sallam sọ nínú hadithi wípé a ti gbé gègé sókè èyí tí a kọ pẹ̀lú gègé yẹn náà dẹ̀ ti ṣe kí ni o ti gbẹ kádàrá yẹn kò sọ mọ́ta dídá sí i sẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé a ò ní ṣe ìgbìyànjú lá àbàdà kò túmọ̀ síbẹ̀ kò túmọ̀ sí pé a ò ní ṣe kí ni a ò ní ṣe ìgbìyànjú torí pé nígbà ń pè ní kádàrá yẹn nǹkan tó ṣe kí ni nǹkan tó pamọ́ ni. nǹkan tó pamọ́ ni torí náà ọlọ́run tó fún wa nírò pé kí ipe kádàrá òun kọ kádàrá kádàrá sì ti pẹ́ ọlọ́run ọba yìí náà òun náà ló pa wá láṣẹ ibi ká máa ṣe ni ká máa ṣègbìyànjú wọ́n ní walladhina jahadu fina lanahdiyannahum subulana àwọn tí wọ́n ṣe ìgbìyànjú nípa mímọ̀ ọlọ́run ọba nípa wíwá òdodo ọlọ́run ọba ní òun búra wípé dájúdájú àwọn ò fi irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ò fi wọ́n ṣe kí ni àwọn ò fi wọ́n mánà àwọn èèyàn kan bẹ dọ́nà ọbọ̀ sọ fún tó bá jọ́gbìn dàlẹ́ wípé ṣe ilẹ̀ ọlọ́run ọba ilẹ̀ ọlọ́run ọba òfẹ́ ni kẹ́yìn òfin jáde lọ kúrò níbi tẹ́ ẹ ti ni wọ́n kọ̀ dín yín lẹ́yìn òfin rí ẹ̀sìn ṣe fọ́lọ́run ọba kílẹ̀ ọlọ́run ọba wá fún ni tẹ́ ẹ fi jáde lọ síbòmí lọ́jọ́ sí fọ́lọ́run ọba ala kulli hal ẹ̀sìn ẹ̀sìn ṣe wá lójú kòrò láti ṣe kíni láti ṣe ìgbìyànjú nínú tó ní láti ṣe pẹ̀lú wíwójú rere ọlọ́run àti nínú tó ní láti ṣe pẹ̀lú wíwá ọrọ̀ ayé wa ẹni sọ pé à ń tọ́lọ́ bá kú ti kádàrà pé èyí ó jẹ láyé èyí ó kúkú jẹ ebi ni ó ebi ó sì yẹ ojú yín tọ̀hún èèyàn ní jókòó pé tọ́lọ́ bá ti ní èèyàn jẹ láyé èèyàn sì kúkọ jẹ láà súnà ọlọ́run lórí wa òun náà ní ká ṣe kíni òun náà ní ká ṣe ìgbìyànjú ilé bàtà ní mahamud sọlọm sọ fún wa pé tí ẹ̀yin bá jẹ́ àwọn olùgbẹ́kẹ̀lé ọlọ́wọ́ ọba nípa pa ìgbẹ́kẹ̀lé ni ọlọ́run ọba ò ṣe àrísìkì yẹn ní rọrùn bí ẹ ṣe ṣe àrísìkì ẹyẹ ní rọrùn tẹ́kùtù kìmáṣọ́lì wọ̀tẹ̀rú ọ̀bìtọ́ọ̀nà wá ní tòun ti gbé àríyìkì ẹyẹ àti ní ọlọ́run yẹn ẹyẹ a máa jí jáde ni ìrọ̀rùn ìrọ̀rùn láti pé o ṣùgbọ́n yóò jí jáde ni yóò jí jáde ṣùgbọ́n pẹ̀lú ikùn tí ò sí nǹkan kan nínú rẹ̀ yóò sì padà nírọ̀lẹ́ nígbà tí bá ń padà pẹ̀lú ikùn tó ṣe kíni tó kún a sì pè yẹn nírọ̀rùn ṣùgbọ́n tòun ti rọ̀rùn tá a pè yẹn ẹni tá a ṣe ẹ̀dá tá a ṣe rọ̀rùn yẹn fún ó jáde ni ìyẹn ni pé ó ṣe wàhálà wá tí ó jẹ̀yẹn lọ wá ṣe rírí ìdè nǹkan yẹn fún ní ìrọ̀rùn torí náà ṣíṣe ìgbìyànjú ń bẹ nínú ẹ̀kọ́ tí sẹ̀rí àkọ́ wa wallahu ta'ala alam na'am. sọyìn wa aleykum Ramadan. Wọ́n

Eh, kádàrà padà eh, naam àlàyé wà nípa mo máa nǹkan tẹ̀ ń gbìyànjú láti sọ but eh, kì í ṣe pé yí kádàrà padà ni fẹ́ǹsì àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní the preceding year òun ni ọlọ́wọ́n ọba máa ń ṣe kíni ọlọ́wọ́n ọba máa ń sọ kalẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé ọlọ́wọ́n ọba ó yí kádàrà padà tọ́yì wà àdúrà ṣíṣe ẹ̀rí pé lọ́pọ̀ ọgbà àti ní àǹfààní àti ìlọ́fà tí mo fi tẹ̀ fi yà lọ́bẹ̀ rárá àti sọ̀rọ̀ nípa ipò sábà juxtapose àdúrà pẹ̀lú kádàrà ó ní ipò tó wà nínú ṣẹ̀ríà sọ́yẹ́nsìn kì í ṣe bọ́ọ̀lù wọn yí kádàrà padà ìyẹn ni pé gbogbo tí ó tẹ̀lẹ̀ yí pátá nínú bolówà nínú kádàrà lápèjúwe um, uh, Ànábì Muhammad sọ̀sẹ́lẹ̀ ó ní ẹni tó bá wù ẹni tó bá fẹ́ kí àyùbùsọ̀tọ̀lẹ́hù fèrè pèhìn ẹni tó bá fẹ́ kí ó kí òun tí ọlọ́run ṣe ìgbàláyè fún nínú àrùsìkì rẹ̀ nígbẹ́ káàkiri rẹ̀ ṣe gẹ́rẹ̀ káàkiri rẹ̀ kó pọ̀ tí ọjọ́ orí rẹ̀ kó sì tó gùn kẹ́mì rẹ̀ gùn láyé valiyasil rahimahu kí ní ya ṣe gẹ́rẹ̀ kó ya máa so okùn ẹbí ìyẹn ni pé kí yẹn bá ń wá àríjìkì nínú àwọn ọ̀nà tí yẹn gbà rí àríjìkì òun ni kí yẹn jẹ́ ẹni tí so okùn ẹbí pọ̀ dáadáa tí yẹn bá fẹ́ kẹ́mi èèyàn gùn nínú àwọn nákẹ́lì tẹ́mi èèyàn ó fi gùn kì í ṣe irú èyí tí alìmọ̀jìnlónà fi ṣẹ̀tàn ni tó ní káwọn yẹn máa mi ewé kan pẹ̀lú òkèlè ìyán kó wọ́n máa pọ̀pọ̀ sí nákẹ́lì tí yóò jẹ́ kẹ́mi èèyàn gùn òun ni kéèyàn jẹ́ kéèyàn máa sokùn ẹbí àwọn olùmọ̀ràn ni ọ̀dà kí ni ìtumọ̀ ẹ̀mí ogun bì ṣe bí kádàrá ti gbẹ lórí àsìkò tí yóò lò lé ayé àwọn olùmọ̀ràn ti àlàyé lábẹ́ bẹ́ẹ̀ wípé ẹni tí yóò máa so ẹni tọ́lọ̀ wọn ṣe ṣe ní rọrùn fún láti so okùn ẹbí pọ̀ yẹn ọlọ́run bá kọ kádàrá méjì fún ni ṣùgbọ́n nínú kádàrá yẹn náà ọlọ́run ti mú èwo ní òsè nu méjèèjì a kọ fún pé lágbájá tó bá so okùn ẹbí pọ̀ yóò lo seventy five years láyé tí yóò bá so okùn ẹbí pọ̀ yóò lo fifty five láyé ṣé fifty five ní ìrọ̀lú àti seventy five yìí ọlọ́run mà ṣùgbọ́n kádàrá ti jẹ́ kíni kádàrá ti wà lórí ẹ̀ so yẹn sè so ìyẹn wà lábẹ́ kádàrá nǹkan mi tó tún wà ń bẹ̀rẹ̀ ni o pé tádùá èèyàn bá ní agbára aburú kan táburú bá ṣẹlẹ̀ sí yẹn ìbẹ̀nu àwọn ọ̀nà tádùá máa gbà gbà inú ọ̀sẹ̀ ṣe ti pé àwọn sàbí òjì sẹ́lá Muhammad sẹ́lẹ̀m wọ́n sọ fún òjì sí ọ̀rọ̀ wọn pé a jẹ́ pé ó yẹ ká máa sọ ọ̀pọ̀lọpọ̀ àdúrà nù òjì sí ọlọ́run bá ní ẹ máa sí ọ̀pọ̀lọpọ̀ àdúrà torí pé ìtẹ̀ ń tọrọ yẹn ọlọ́run máa fún yín kò sì ní tán lọ́dọ̀ àwọn nǹkan tó ń bẹ tó jẹ́ títí tọ́lọ́run fi àdúrà wa ṣe tí wọ́n bá sí gàgà rẹ̀ hàn wá ni àbá sọ fọ́lọ́run pé dákun láti fi lọ gbogbo ń tábà tọrọ mọ́ fún wa mọ́ bá wa fi ṣe irú yẹn ìbẹ̀ nínú rẹ̀ ọlọ́run ti mà pé ó ti wà nínú mọ̀ ó ti síwájú nínú mọ̀ ọlọ́run pé lágbájá yìí yóò jẹ́ nìkan tí ó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà débi pé kájàrá tá a e lórí yìí ó ìbẹ̀ lábẹ́ ẹ̀bù lábẹ́ ìmọ̀ ọlọ́run sẹ́yìnsì gbogbo ẹ̀ ń bẹ lábẹ́ ìmọ̀ ọlọ́run ọba eléyìí ni àlàyé ní ṣókí nípa ìbéèrè yẹn wallahu ta'ala a'lam na'am wa alaykum salam. ìrègùn náà. Mm so ètò bẹ́ẹ̀ pé èèyàn ẹ̀fẹ́ não di ìwọ̀n àyọ̀ àwọn gbogbo ọ̀pọ̀ tí wọ́n ti di ọmọ ìṣòro ìwọ̀n báwo ló ń rà àti ìkọ́lé bá mẹ́fẹ́ rẹ̀ mo ti ń jáde àti ìdí tó ẹ̀kọ́ sí láti. ṣé ẹ fi ń ba wí. ọmọ tó ti jáde naam ní irú ìṣesí yẹn wallahu ta'ala alam kò sí láì fi nínú kéèyàn uh, fi bá ẹnìyàn wí kéèyàn sì jẹ́ kó yẹ pé kéèyàn kì í ṣe kéèyàn fi ń ṣe kẹ́ni èèyàn fi ń ṣe rèébù fún ni. ọlọ́run ọba nìkan òun ni almanan òun lọ́ba tí ó lè ṣe rèébù tó sì tó ìrèébù ṣe ṣùgbọ́n àwa gbogbo ń tá a bá ti pátá ọlọ́run lò wá ni wàláhì kò sí ní kápá wa taba sọ yẹn dọlọ la ta sọ dọlọ náà kò sí ní kápá wa ọlọ́run kan lò wá ni torí náà ká dúpẹ́ fọlọ́run kó lò wá ká má lójú nítorí ká lè rẹ̀ sàn dáadáa tá a ṣe yẹn kọ́lọ̀ kí o fi wá ṣe kún dáadáa náà náà maaleykum salaam náà wọ́n fa àwọn gbàgbé gbọ́bìnrin náà náà náà náà. Mm. Mm. Mm. Mm. والله تعالى أعلم ntí sẹ́rí àkọ́ wa ọ̀hún náà ni pé kí a dọ́gba kí a ṣe ìdọ́gba láàrin àwọn tá a ní láàrin àwọn ọmọ wa. àwọn ọmọ mẹ́rin yẹn in rare cases wọ́n lè wáyé lẹ́ẹ̀kan náà àbí sẹ́yìnsìn ṣùgbọ́n tó wọ́pọ̀ jù ni pé wọ́n wáyé ní tẹ̀léńtẹ̀lé ni sẹ́yìnsìn if at all táwọn èèyàn kò bá ní irú privilege yẹn àwọn tí wọ́n kọ́kọ́ wá àbí ni ó jẹ́ tí yẹn bá láníyàn pé tí mo bá lágbára ń ṣerú nǹkan tí mo ń ṣe fún ọmọ yìí fún ọmọ mi tọ́lọ́wọ́n tó ṣe fún mi tágbára ẹ̀ wá pin lórí ọmọ ẹlẹẹka ẹlẹ́ẹ̀karùn abọ́mọ ẹlẹ́ẹ̀kẹfà abọ́mọ ẹlẹ́ẹ̀kejì agbára rẹ̀ pin ọlọ́run ní ṣe ọlọ́run ní bílé rẹ̀ sẹ́yìnsì ọlọ́run ní bílé rẹ̀ mo mọ̀ pé eléyìí ni àlàyé ṣókí ṣùgbọ́n èyí tó bá tí mo fi ń dáhùn ìbéèrè yín ni pé ìpìlẹ̀ àwọn ọmọ ṣùgbọ́n ọ̀dà tó bá jẹ́ títí wọ́n yà wá fura pé tọ̀ ọmọ kan bọ́lọ́hún ṣe da bọ́lọ́hún da lẹ́ni tó yẹ títí bóyá lílọ ilé ẹ̀kọ́ yẹn ó lè máa tá a bá ní ká ṣe bẹ́ẹ̀ nínú òfin ìṣẹ̀rí àgàn yóò dàbí ìgbà tí èèyàn ń nànà àpà sosu balaka imu náà kó dàgbé ẹ ah, nígbà tá a ti nà fẹlẹ yà máa nà fún wọn náà ni kó dàgbé jẹ́ sípà kò tó balaka imu bẹ̀rẹ̀ mọ́ sẹ́yìn sìn ìyìn nírú ààyè yẹn kò wá ní jẹ́ títí afẹ́nìkan ní preference lórí ẹ̀ lónìí.

náà náà jí nǹkan kéré àti kúkúrú <laughs> mo rò pé mo ti ṣe àlàyé nípa rẹ̀ nǹkan lè kéré kó tóbi sẹ́yìnsìn àpèjúwe ehm, màálù téèyàn bá ń ṣe màálù bó tilẹ̀ kí màálù yẹn tóbi tó sẹ́yìn pé èèyàn máa súnmọ́ lẹ́kọ̀ọ́ kan téèyàn máa fọwọ́ ra la pé ah, màálù yìí ti ń oúnjẹ tí mò ń fún yín ti ń hàn lára rẹ̀ ṣe mọ̀ kó tóbi. ibi tẹ́ ẹ ti ń fọwọ́ ra màálù tó tóbi yẹn lára yẹn wá rí ejò sẹ́dù ẹ̀rí pé ẹ̀ní dúwà bí. <laughs> so ejò lè kúrú ṣùgbọ́n kò ṣe kí ni kò kéré. <laughs> <laughs> so ìyàtọ̀ ń bẹ láàrin kí nǹkan kúrú àti kó ṣe kíni kò kéré ṣùgbọ́n ẹni wọ́n ṣe sọ bainahuma umumun wa khusus ìtumọ̀ wọn wọnú ara wọn ṣéyìnsìn nǹkan lè kéré kó tó kúrú bí ẹgbẹ́ ṣe ṣe nǹkan lè kúrú kó tó ṣe kíni kó tó kéré ṣùgbọ́n àwọn méjèèjì ní peculiarities wọn wallahu ta'ala a'lam àmà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n ń ṣe wọ́n ń pè wọ́n ní simsar Ni lédè larwa wọn pè wọn ní asimsa asamsara kí ni ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn islam tó jẹ́ sí pé iṣẹ́ tẹ̀yìn ẹ̀sìn ni pé eh, tẹ̀yìn bá lọ mẹkáníìkì tìyín tẹ̀yìn bá lọ tẹ́lọ̀ tìyín àmà tí ẹ̀yìn lọ ọ́fíìsì tìyín òun òun máa rìn gbogbo àdúgbò káàkiri ìpèsè tí ẹ láti kankan ò tí kú ònú lẹ ọkẹ ti kú ò tó lọ ajẹpẹ nílé tá a lè fún ìyànnú ẹni yóò máa wọ ẹni tí ń ìgbà tẹ̀yìn ń bẹ lọ́fíìsì tó ti káàkiri nù tẹ́bá wá ní ẹ̀fẹ̀ gbalẹ̀ wà ní ọ̀dà ilé wà ṣùgbọ́n ẹ̀ san five percent ẹ̀ san ten percent tẹ́ bá negotiate pẹ̀lú rẹ̀ tẹ́ ẹ jọ ṣe kíni tẹ́ ẹ jọ gbà lórí iye tẹ́ ẹ san fún eléyìí halal nínú ẹ̀sìn Islam kò sí kíni kò sí láìfi nínú rẹ̀ agbọ̀nbi tí iṣẹ́ yẹn ti léwu òun náà ni eh, nínú pé afẹ́báyàn gbalé afẹ́báyàn talé àbáfẹ́báyàn talẹ̀ òun náà ni kẹ́ni tó fẹ́ talẹ̀ fẹ́ ta ní five million kẹ́ni tí wọ́n fi ṣe simsa kó ní ten million kó five million kẹ́ni tó fẹ́ ta bá sọ pé five million lòun fẹ́ ta kódà bẹ́ẹ̀ rí ta ní hundred million haramu ni kẹ́ yọ kankan nu hundred million ẹ gbọ́dọ̀ rẹ́mìtì hundred million fẹ́ni tó nílé àbí fẹ́ni tó nílẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fi ọwọ́ ẹ̀ mú eléyìí lágbọ̀n bí wọn náà ní pé wọ́n á fi owó kún ọjà tí kìí ṣe tiwọn so tí wọ́n bá ta owó tí iye tí ẹni tó lọ́jà gángan ti sọ fún wọn pé lòun fẹ́ ta àwọn ni wọ́n á ṣe kí ni òun ni wọ́n á san èyí tó lé lórí ẹ̀ àwọn olùmọ́ni haramu ni àwọn olùmọ́ni haramu ni wallahu ta'ala alam ìbéèrè kan tí wọ́n kọ sí ibà kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí ọ̀rọ̀ sísọ nígbà tí wọ́n ń pè é rún ṣé èèyàn lè sọ̀rọ̀ nígbà tí wọ́n bá ń pinnu láì ṣíkà èèyàn lè sọ̀rọ̀ lásìkò tí wọ́n bá ń ṣe kíni lásìkò tí wọ́n bá ń pinnu tòun ti pé ìtí ohun tó fi dára jùlọ náà ni pé kéèyàn rí i pé èèyàn náà gbà nínú ọlá tó wà fún kéèyàn máa wí ní ti ẹni tó ń pinnu ṣe kíni tó ń wí ẹni tó ń gbẹ́ni Allahu Akbar Allahu Akbar kí ẹni tó gbẹ́ Allahu Akbar Allahu Akbar tí jíjẹ́ fìjẹ́ kìíní títí tí yóò fi pẹ̀rù tán àmà tí í ṣe ọ̀la kékeré ní oúnbẹ fún eléyìí tíyẹn bá ṣèyàn tán kíyẹn ṣe azkar tó wá tíyẹn máa ń ṣe lẹ́yìn ìgbà tí wọ́n bá pẹ̀rù tán nínú ẹgbà ọ̀rọ̀ kan ń bẹ nínú àwọn asbab nínú àwọn sábàbí tí òjíṣẹ́ ọlọ́wọ́ bó fi ṣìpẹ̀ fún wa tó bá dijọ́ gbẹ̀dà kéyàmà kí ọlọ́wà kí ó fi wá ṣe kò ń jẹ dáadáa láyé àtàlkéyàmà gbogbo àwọn òtí awí tó ṣe déédéé èròǹgbà ọ̀rọ̀ àti sunnah Muhammad sallallahu alayhi wa sallam kó sanwó-alẹ́sàn wíwí àti gbígbọ́ ètò kù díẹ̀ káàtó kọ́nà ọba kí o ṣe àmójúkúrò fún gbogbo wa hada subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa